mo ṣe fẹ́ pé dí respect to bàbá wa Akíntóyè ibi tọ́rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹnìkan ò lè já wà dé ọmọdé dẹ̀gbọ́n àgbàgbọ́n la fi dá ilẹ̀ ẹ̀fẹ̀ so ká jẹ́ kí yẹn kó lọ wọ́n ń tẹnumọ́ fún wa pé àwọn kan sọ̀rọ̀ regional àwọn kan sọ̀rọ̀ regional àwọn kan sọ̀rọ̀ regional regional is a shortcut fún bí tá ń lọ yìí o tá a bá ń sọ̀rọ̀ nípa Yorùbá nation Ọlọ́run ní jẹ́ kó pẹ́ wa gan àwa dẹ̀ ń wo nǹkan tó lè yá ni ká dẹ̀ campaign regional tá à regional government is a shortcut shortcut tó máa jẹ́ àǹfààní tá a lè review constitution wa tí ò ń ṣe nígbà tí bàbá wó lọ́wọ́ yẹn that will be able to make our own constitution that will be able to stand alone that partially we will have our own freedom a dẹ̀ máa ní ọlọ́pàá títí wa a máa ní forest guard títí wa a máa ní so many things nǹkan tó máa dà wá pọ̀ òun ni flag òun dẹ̀ ni eh, currency wa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 à ń sọ̀rọ̀ yorùbá nation yorùbá nation mo gbọ́ lánàá tí bàbá yìí sọ̀rọ̀ nípa sudan and other things àti nation mi mo láyọ̀ láti sọ fún bàbá tó sọ̀rọ̀ pé sudan tí wọ́n ra mẹ́nu bọ̀rọ̀ ẹ̀yẹn twenty one years seven months and four days náà fi jagun o báwọn fẹ́ àwọn fẹ́ dá dúró twenty one years seven months and four days ó ní wọ́n fi jagun ogun téèyàn dẹ̀ jà ní twenty one years ogun abẹ́lé ẹ̀mọye ẹ̀mí tó lọ sí kí ló dẹ̀ fàjà wọn nǹkan tó ń ṣe wá nísìnyí ló fàjà economic disparities èmi ní ìwọ ò ní bí wọ́n ṣe ń pín nǹkan wọn bọ́n ṣe ń ṣe nípa ọ̀rọ̀ economy àwa náà mọ̀ pínlẹ̀ haúsá granite pyramid náà ní àwa ní kòkó àwọn Ìgbò ní èédú kó tó di wípé owó kòkó yìí òun náà ni gbogbo wa jọ ń jẹ táwọn bíi eh, man tó kọ̀ǹtẹ́sì lẹ́nujọ́ mẹ́ta yìí eh, president wọn ní Saudi Atiku ara ẹ̀ náà ti wá kàwé Ibrahim tó fà ọ̀dọ̀ wa náà ti wá kàwé àtàwọn èèyàn jàǹkànjàǹkàn so irú nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn political eh, marginalization náà kún o because àwọn kan claim pé they are born to rule àwa tá a dẹ̀ kàwé àwa à lẹ́tọ̀ọ́ sí tẹ bá wògbà tí wọ́n ti jẹ ààrẹ orílẹ̀-èdè wa ilẹ̀ haúsá lọ́fíìsì ara àwọn nǹkan tó fàjà ní South Sudan tán fi láwọn fẹ́ dá dúró ni mò ń sọ yìí o kò sí yàtọ̀ ní títí wa then another one ni religious differences anígbàgbọ́ alóníṣẹ̀ṣe adẹ̀lẹ́lẹ́sìn mùsùlùmí lọ́dọ̀ wa à ń tọlẹréètì ara wa a dẹ̀ fi ṣeré ànira wa lára chọ́ọ̀chì máa gbé microphone síta àwọn oní muslim náà wọ́n ń pèrú wọn àwọn oníṣẹ̀ṣe wọ́n dẹ̀ mi kóló wọn wọ́n ń yalé àwọn tó dẹ̀ ń gbàdúrà fún wọn àwọn ọlọ́sùn gbogbo èèyàn náà ń ṣe but lọ́dọ̀ wọn lọ́wọ́ àwa lè jẹ ẹlẹ́dẹ̀ mo lè pẹ́ ẹlẹ́dẹ̀ jẹ mo lè rẹ ẹlẹ́dẹ̀ lé orí títì kí n fi máa panu lọ́lé ẹ̀ tó bẹ́ẹ̀ so religious differences yẹn náà tó kún tí ò bá ń ṣe páwọn èèyàn wá ṣe ẹ̀yà wọ́n lè páàkì tírélà sáàrin kíní tó bá tó táyì tán máa kírun wọ́n á páàkì sórí express wọ́n á blọ́ọ̀kì wọ́n dẹ̀ máa kírun lọ kò dẹ̀ sí nǹkan tẹ́ fẹ́ ṣe tán bá kírun tán ni wọ́n á nujú wọn wọ́n dẹ̀ kó sí mọ́tò nìyẹn. ó lè kó sí Yorùbá tó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí tó máa fẹ́ dí títì kò sí bó ti wù kó rí so religious differences yìí ó mú òfin míì wá tó jẹ́ pé ó ń tako àwa tá a jẹ́ ẹ̀yà wa sharing formula náà bọ́n ṣe ń pínwó ẹ wo iye tí èkó ń gbé sílẹ̀ ẹ wo iye tí wọ́n rí lẹ́kọ̀ọ́ tó ń mú lọ sábùjá ẹ wo iye tí Niger Delta ń rí tó ń mú lọ sábùjá dẹ̀ ń pín dédé Kano state tí ò tó nǹkan Kaduna gbogbo wọn yẹn wọ́n dẹ̀ ń gba ojú àwọn Èkìtì state àwọn state míì lọ tó ń dẹ̀ ní nǹkan kan míì tó dẹ̀ jẹ́ pé kòkó lásán tẹ bá mọ nǹkan tí kòkó jẹ́ nìsí à dìbẹ́lọ́pù gbogbo kí nìyẹn torí epo yẹn káwọn èèyàn wá tẹnu bọ̀ so kí ni wọ̀n wọ̀nyí táwa kà sílẹ̀ òun náà ló ń dààmú wa níbí báyìí but ẹ bá wá wo method tí Sudan South Sudan àti Sudan tó ń gbé níbà yẹn ó bu wọn lọ́wọ́ òun ló dá ogun sílẹ̀ báyìí tó ń fi jà for twenty one years plus ṣé a tún fẹ́ ṣerú mistake yẹn ni tíjà bá dé orílẹ̀-èdè wo la rí tó lè support wa civil war táwọn Biafra jà kọjá wọ́n ti lọ bá àwọn France sọ̀rọ̀ pé tí a fẹ́ jà o ẹ bá wa wá nǹkan ogun ẹ dẹ̀ mọ iye àwọn tó tún kú síbẹ̀ wọ́n padà sọ̀rẹ́ndà ni tẹ bá dẹ̀ ti da ogun sílẹ̀ lórílẹ̀‐èdè báyìí for fifty years òun náà fi máa marginalize yín ẹ̀ tí dúpẹ́ rọra ṣe ráńpẹ́ lẹ́nu dọ́mẹ́ta yìí sí ó yẹ ká start going on peaceful protest bó ń ṣe bẹ̀rẹ̀ nígbà tó lóye ńgbà yẹn bọ́ téèyàn bá jáde tẹ bá bí bàbá ní ìsìnkú ṣe ká ṣe protest bàbá sọ wípé ojú wọ̀ lára wa is that how to go about this ó làwọn kéékèèké kọ̀ọ̀kan tó ń fi ìpá àgbọ̀n tó ń sọ̀rọ̀ restructuring yes ilẹ̀ yorùbá kò lè ṣiṣẹ́ because àwa la kàwé jù nínú ẹ̀yà wọn wọ̀nyí kò dẹ̀ sí ẹnì kankan tó fẹ́ wá establish because gbogbo èèyàn insecurity yìí náà ni kò ń ṣe pé àwọn èèyàn wa wà tí jẹ́ pé àwọn tó jọmọ yorùbá wa tó ń fẹ́ dálé iṣẹ́ wà of course it's not a big deal tábàlà fẹ́ dá dúró gan nísìn for the next ten years àwọn èèyàn tí ì lè because àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ máa máa trúpù ní láti dá iléeṣẹ́ sílẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ ti bàbá Awólọ́wọ̀ tó ń sọ nísìn ẹ ṣe máa compare ọ̀rọ̀ ọgbọ̀n ọdún sí ìsìn bàbá Awólọ́wọ̀ gbìyànjú nígbà yẹn tó ń lè ṣe tán dẹ̀ ṣe regional àwọn nǹkan míì tá a fẹ́ fi kún ni à ń sọ̀rọ̀ nípa free education free education not bad bọ́ kíní kan táwa ń rò gẹ́gẹ́ bí ọ̀dọ́ ìsìn ni wípé tó bá délẹ̀ nísìn ta ló fẹ́ jáde láti kú àwọn ẹ̀yà tí a fẹ́ sọ wípé àṣemọ́ ṣé wọ́n rẹ́dì láti ní ká lọ ibo tí láwọn ń lọ they took wrong step lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n dẹ̀ tún lọ ń ṣe ọ́díò ìjọba wọn ni wọn gbọ́dọ̀ jáde wọn gbọ́dọ̀ ṣe ìkan máa wọ uniform nu bá lọ broadcast the same thing làwọn dúpẹ́ ṣe and this is the way tá a fi lè ṣe à ṣe mọ́ tá a bá wá ṣe mọ́ what way do we go about it a ní láti jẹ́ kí ìjọba àgbáyé dá sí a ń sọ̀rọ̀ nípa United Nations United Nations tó take wọn ní almost twenty two years kan tó la Sudan tí ò tó Nàìjíríà ẹ rántí nígbà tí Liberia bẹ̀rẹ̀ sí wúwọ̀ wọn ò dá sí wọn Ọbásanjọ́ lówó gọgá mẹ́sì ECOMOG wọ́n ti làjà tán kí UN tó débẹ̀ kan tó máa jẹ fàájì tó ń gbé mọ́tò kiri yàrá Nigeria is a big nation two hundred and something million tó gún bá dé ta ló fẹ́ là wá ibo la fẹ́ lọ ibo làwọn èèyàn wá fẹ́ wà kí làwọn èèyàn fẹ́ máa jẹ United Kingdom bíi ti ten million Nigerians tó bá ti di pé à ń gbarẹ fojú ó máa sú wọn ní you know how many lives will be lost because ọ̀rọ̀ tá à ń sọ yìí it is Yorùbá nation versus Nigerian army tó dẹ̀ yẹ ká jókòó nígbà táwọn Biafra láwọn ń lọ ń jọ sí àwọn Nigerian troops àti eh, Hausa troops tó ń wà ní Nigeria ni àwọn Igbo kọ̀ọ̀kan wà náà tó tún bá àwọn Igbo ara wọn jà because they have to pay uh, allegiance sí ìjọba ni do or die ni àfàwọn tó bá kúrò mẹ́ẹ̀kan lọ join àwọn kìnìún àwọn yẹn náà náà dẹ̀ ràn wọ́n lọ́wọ́ níwọ̀nba yẹn and I want to tell you something tó bá di gòbe tàlàrí ló àwọn èèyàn dìde àwọn tó fẹ́ tani sáfẹ́ tani sẹ́fà kódà kó ṣe láwùn ǹjẹ́ a ti ṣètò gbogbo kìíní sílẹ̀ ǹjẹ́ a ní revenue ǹjẹ́ a ní constitution ǹjẹ́ a prepare anything ṣé níbi tí bàbá Akíntóyè táwọn àgbààgbà wà yìí tí Dúpẹ́ Onítìrí ti ń ṣe kúbẹ́kúbẹ́ ń bẹ̀ are we prepared? ó láti sọ pé gbọ́dọ̀ ti wá wípé restructuring yìí is a shortcut láti wò ó pé ókè báwo la ṣe fẹ́ rìn and ibi tá a máa kọ́kọ́ gbàgbé nípa gbọ́dọ̀ wọ́de wọ́rọ́wọ́ we carry our people along lẹ́nìkan máa lọ gbé sórí house of assembly ńbẹ national assembly they will look into it àwa ti sọ fún wọn wọ́n dẹ̀ máa ṣí at the same cost tí báwọn èèyàn wà ní constituency tiwa tó jẹ́ pé wọ́n ti lọ sí house ńbẹ àwọn èèyàn sọ pé àwọn fẹ́ lọ àdẹ̀fẹ́ kí nàìjíríà pín ẹjẹ́ ká kúkú restructure ibẹ̀ ni wọ́n ti ṣe constitutional conference pé báwo ni kò ṣe lọ ibẹ̀ láti ní òkè ẹjẹ́ kí oníkálukú lọ ṣe bó bá ṣe bá mu lára ẹ má jẹ́ ká gbàgbọ́ pé àwọn yìí kò ti ṣe tán àwa ti ṣe tán tí àwa méjèèjì bá ti mọ̀ bẹ̀yà mẹ́ta náà ni haúsá ò ní option tó bá dẹ̀ ti ṣe what are the proofs tá a fẹ́ fi hàn àwọn united nations ṣé united nations ẹ sì pé akọ̀lẹ̀ à ń pick wọn wípé à ń lọ kán dẹ̀ ni ẹ máa lọ bẹ́ẹ̀ yẹn ni they are all one way or the other benefiting from Nigeria as a nation wọn dẹ̀ ní owó kankan ẹ wo Ukraine àti Russia wọ́n làjà yẹn tì tọ́kílẹ̀sì tàwọn kìíní tó tún ti ṣẹlẹ̀ nísìn tàwọn Palestine àti Israel ọwọ́ kún they are not ready to finance any nation kan tó ń jà mọ́ nísìn àbọ̀ tó Nigeria is a very big nation but there is a way we should go about it there are different ways a gbọ́dọ̀ ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ at certain period in time káwọn èèyàn rí àti empress um, rí kí wọ́n bẹ̀rẹ̀ sí í gbé tó bá dẹ̀ ṣe báyẹn tó bá ti di wípé ó rí bẹ́yẹn united nations náà máa ṣọ́ federal government bóyá máa ṣíná fún wa bá ṣe ń ṣèwọ́de wọ́ọ́rọ́wọ́ from there ó máa wà noted then they will sit down at the national assembly and deliberate and we choose people from our side from different sides okay we want to have a constitutional conference àdèmà sọ̀rọ̀ pé báyìí la ṣe fẹ́ rí restructuring restructuring táwa ń sọ kì í ṣe restructuring with due respect sí bàbá Awólọ́wọ̀ ojú ti là nísìnyí ọmọ sin ló mehoro ìsìn ilé ṣe bí ní Scotland àti England bíi ó bófin ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń ṣe wọ́n ní second Ireland ti ní tiwọn wọ́n dẹ̀ ń ṣòfin gba covid yẹn òun ló tó yé mi dáadáa because wọ́n bá lọ́ọ̀kì wa down ní London ọ̀tọ̀ lè tán lock wọn down ní kìnní woman's poison yẹn and that's the way we want it currency ló dà wọ́n papọ̀ even ní London wọ́n ní metropolitan police ti tiwọn is quite different from uh, uh, police gbogbo wọn so gbogbo nǹkan tá à ń sọ yìí nǹkan kéèyàn kàn dúró lórí wípé torí kò ń dàgbà àwọn ọmọdé òde gbọ́dọ̀ ní àìdíà kankan mọ́ àgbọ́dọ̀ ní kíní ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ nípa restructuring ọmọ yín mélòó kan the population of Nigeria àwọn èèyàn kan máa suffer because àwa ẹ̀yà tó ń kàwé jù tẹ́ bá délé haúsá tẹ́ bá rí àwọn ọmọ àlùmọ́jèrè lórí títì but àwọn orí láì dá torí pàwọn alájú la ṣe rí ọmọ yìí bò wéré ló kíà lórí education wọ́n lọ kọ́ṣẹ́ ni wọ́n bá ti fi wọ́n lé ọ̀gá lọ́wọ́ lẹ́kọ̀ọ́ they don't care àwa la rí kíní I want to tell you something nígbà tí in the early eighties tí mo fẹ́ lọ sí polytechnic school of basic studies mi ò tí ì admission wọ́n ní tí mi ò bá ń ṣe ọmọ Kwara state wọn ní fún mi ní ó gbọ́dọ̀ ní kóòtà kan máa ní láwọn ọmọ Kwara the same thing pẹ̀lú state universities federal ẹni bẹ́ẹ̀ ẹni ẹni bá ṣe ẹ kọ́kọ́ gbọ́dọ̀ proof ní state university or state polytechnic pé ọmọ ìlú yẹn ni wọ́n máa fún yín ní consideration náà so it's not it's not a big deal pé ẹ̀yà wa ni táwọn yíbo náà wá fẹ́ sọ wọ́n láwọn òróró ṣe but bí ìpáwà la kàwé iṣẹ́ ò lè kárí àdè lè stop ìwé kíkà kí la lè ṣe ni wípé ká máa wá eh, àlàáfíà lọ́dọ̀ wa káwọn èèyàn lè wá set up industries oníṣẹ́ ṣe lè wà kò sí bá ṣe fẹ́ ṣe ṣé tán bá dá iléeṣẹ́ sílẹ̀ nísìn ṣá máa ní pé káwọn haúsá náà máa ṣiṣẹ́ ni but tó bá jẹ́ pé àwa restruction nígbà ló dé nǹkan táwa ń sọ nìyẹn but tó dẹ̀ fẹ́ dàbí pé bí bàbá ṣe ń sọ̀rọ̀ bíi pé bóyá gbogbo èèyàn ni ò mọ nǹkan tó ń ṣe ẹ̀ ń pìtàn bàbá owó lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti bá bàbá owó lọ́wọ́ jẹ́ ti tẹ́ ti bá bàbá owó lọ́wọ́ mu tí nǹkan bá ń change nǹkan máa máa change náà ni àwa náà kà ń pa bàbá owó lọ́wọ́ there is nobody tí ò ní rí fault nínú administration wọn láwọn ọmọdé òsìn tó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ ẹ fìfẹ́ lísìn sí wa ok ẹ̀yin ọmọ ìkílẹ̀ ń sọ báwo lẹ ṣe lẹ́ẹ̀ fẹ́ ṣe èyí tẹ́ ń sọ yìí nísìnyẹn ń búlì wa ni ẹ̀ ń búlì àkùkè irú èmi mi ò sọ̀rọ̀ nípa ìkànnì ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ but I support restructuring because it's a shortcut gbogbo ìtẹ́yìn ṣe nísìnyí ẹ̀ ń búlì mi ni because ẹ ti feel pé àìdí àti tiyín nìkan ni ẹ̀ kì í ṣáfẹ́ lọ jagun ni ṣẹlẹ̀ pa haúsá gbàkan lọ lọ́fẹ̀ẹ́ ló fò ní àwa ni àmú nàìjíríà sí àná gbogbo nǹkan tó wà lẹ́kọ̀ọ́ gbogbo àwọn nǹkan tó wà ní ilẹ̀ yorùbá kò sí níbò míì tẹ bá dé abu àwọn àwọn kọ́sìn mi mẹ́ta ló ń lẹ́ṣọ̀ ní amadu bello university zaria wọ́n dẹ̀ fi àwọn ọmọ tí wọ́n ṣe professors tí wọ́n ọmọ dùn bẹ́ẹ̀ tó àwọn ti bí náà professors ni mo lẹ ti fẹ́rẹ́ yà bíi titi but tó bá dẹ̀ ti wá rí báyẹn gbogbo àwọn ọ̀rẹ́ mi tí mò ń bá sọ̀rọ̀ tó jẹ́ yorùbá tá a bá ti ní yorùbá nation wọ́n kàn yín mú ni wọ́n ní why not restructuring it's not visible for the next twenty years. mo dẹ̀ ní kí ni wọ́n rí wọ́n ní báwo la kàn ṣe máa dìde lórílẹ̀‐èdè tá a ti jọ ń gbé for hundred years kákànlá adédé ń lọ pé ṣó easy bẹ́ẹ̀ yẹn láì jẹ́ pé a para wa dànù. a dẹ̀ ń bẹ̀rù ìtàjẹ̀ sílẹ̀ ni kò sí kò sí united nations ti ẹ̀ lè gbà kájà because kò sówó peace náà fi keep peace in nigeria it's a very big country tí gan bá dẹ̀ ra pálá wọ nàìjíríà bẹ́ẹ̀ yẹn for the next fifty years a lè rí àwọn ammunitions yẹn gbà padà ó ṣẹlẹ̀ ní libya ìlú gaddafi ibẹ̀ yẹn náà kọ́ ni àwọn ammunitions wọ́n send síta kán fi ọ̀n sí ti gaddafi àwọn èèyàn sì fi ń ṣọṣẹ́ káàkiri nísìnyí tí ò jẹ́ kí ìlú yẹn tòrò so gbogbo nǹkan tá a jókòó tá a ń wò níyì we want peaceful transition we want kájọ jókòó kájọ ṣe ìgbà tá a bá ti ní ó yá báyìí díẹ̀ díẹ̀ la máa ṣòfin tá a fi máa gbéra wa dànù tàbá dẹ̀ ti di pé àṣejọba yìí ó báyọ̀ mu ibẹ̀ yẹn láti jáde wípé ok it's all right a ti má wọn ti bí náà lára mọ̀ pé ká ẹ̀yìn sọ̀rọ̀ destruction yìí ọmọ yín mélòó ni iṣẹ́ ò lè kárì because ọ̀mọ̀wé ni wá ọ̀làjú dẹ̀ ni wá kò sí nǹkan tá a lè ṣe ṣé ibo fẹ́ sọ̀rọ̀ nípa education ni wọ́n ti kọ́ṣẹ́ tán bá dẹ̀ ti ọ̀gá wọn ló máa ṣẹ́tù wọn ẹ lọ sí Kaduna kẹ lọ sí Kano kẹ lọ wà lè mọ́ ń jèrè they don't care so àwa tí a wá rí bá ń kàwé sí yìí bó dẹ̀ ṣe rí ní ṣá gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe otherwise á bẹ́ ogun sílẹ̀ àwa dẹ̀ náà gbogbo àwọn nǹkan tá a ní ta fi ta fi múra pati tó dádó yìí wọ́n máa bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ni ẹni tó bá ń gbé glass house ò gbọ́dọ̀ jòkó wọ́n máa wá bá wa lé ni yìí ṣàwọn la lọ bá wọn and they demolish everything tá a gbọ́kàntẹ̀ we start all over àwọn Ìgbò tí wọ́n surrender ẹ̀mọ nǹkan tójú wọn rí dọ̀la wọn trust wọn láti fi wọ́n síbẹ̀ so nǹkan tẹ̀mí ń rí nìyẹn o with due respect to baba Akintoye jẹ́ kí àjọjókòó ká wò báwo ọ̀dọ́ ṣe ń wò nìyẹn that's why a lot of elites àwọn ọ̀dọ́ tí wọ́n kàwé nílẹ̀ yorùbá táwa ti ń sọ pé restructuring wọn ni ẹ máa ẹ máa tanra yín there is not possible ní london bí mo bá ń kárí àwọn ọ̀rẹ́ mi along wọ́n ní go sit down tom pé báwo la ṣe fẹ́ ṣe ju wípé ká go to referendum ká dẹ̀ restructure from there we will be able to shortcut tó lè yá nìyẹn but ká dó lórí wípé à ń lọ à ń lọ báwo la ṣe fẹ́ ẹ ṣe fẹ́ kọ ìyàwó tẹ́ ti jọ fẹ́ra yín lọ́rẹ́ yẹn ṣé àwọn ọmọ Ìgbò tó wà lẹ́kọ̀ọ́ lọ́yọ̀ alábàámẹ́rin ṣé wọ́n fẹ́ ká lọ ní níbo làwọn fẹ́ lọ sáwọn haúsá tó wá ń ṣe bàbí àlàmbí tó jẹ́ pé wọ́n wá síbi tán dẹ̀ ń rí nǹkan tó ń gbàrú sáwọn yẹn lè fẹ́ sọ pé kán padà sílùú wọn ni but it has a way we we go about these things Only but ṣe that they sit at a ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ meanwhile our tá à ń sọ̀rọ̀ Baba. After any Afẹ́nifẹ́re I don't want to talk about their own restructuring tó ń fẹ́ ó yàtọ̀ sí restructuring that word ń so. it's a restructuring nígbà yẹn ṣe ṣe regional police one. ní nígbà tí bàbá Awólọ́wọ̀ tá à ń but now Baba, to one dancing. bẹ̀ ń sìn ó ti fún wa ní àǹfààní láti dá ọlọ́pàá sílẹ̀ tá a bá dẹ̀ dá ọlọ́pàá sílẹ̀ ó ṣàmà lófin tá a máa fi sílẹ̀ kọ́ ọlọ́pàá tó dé máa mú ọ̀dọ́ tí wọ́n ní sẹ́yìn sọ wípé kí ni wọ́n ti restructure ilẹ̀ haúsá náà because wọ́n ti ní àwọn ọlọ́pàá sẹ̀ríà wọn bíi ti Iraq àti Iran ni tẹ bá wọ ẹgbẹ́ fò nílẹ̀ haúsá wọ́n máa bó yíǹdì ni ṣe lè ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ni táwọn ọmọ wọn bá dẹ̀ wá sí unilag àwọn náà wọn kiri wọn máa wà ní òní ta ló mú wọn òun la ṣe jókòó wọn lófin tiwọn wọn ní sẹ̀ríà tiwọn tí ò bófin tiwa mú tí ẹ bá mú gọ́vnà kó jalè báyìí nísìnyí wọ́n lè lọ mú blálà tíntín kan wọ́n á ní sẹ̀ríà ní káwọn bo nídìí pẹ̀lú agbádá twenty one lashes gbogbo jẹ tán nìyẹn ṣe lè ṣe bẹ́ẹ̀ ní bíbá yìí ní bíbá náà ti máa ń tìyàn mọ́lé kó lẹ́wọ̀n gọ́vnà hausa mélòó lẹ́rí tán prosecute ṣé wọ́n ti lófin tiwọn ni and we are thinking pé òfin yìí ò work mọ́ ẹ jẹ́ káwa náà ká wọ ta lè fi ṣe and another thing i want to say is this ọ̀rọ̀ tó ń jáde yìí lágbára ẹ jẹ́ ká tẹ ṣẹ́ bọ́tì ẹ jẹ́ ká gbé ọwọ́ lé ṣẹ́ bọ́tì kí gbogbo wa pè wọlé ká dá sí ẹ pè wọlé ká dá sí ṣẹ́ bọ́tì please à ń gbọ́ yín sẹ́ má bínú. another thing tí mo fẹ́ sọ kò sí ààrẹ orílẹ̀-èdè tó máa pín orílẹ̀-èdè bàbá wa Tinubu ọmọ Yorùbá náà ni mo mọ ṣégè tán ṣe fún Abacha nígbà June twelve bàbá yẹn dẹ̀ ti ń ṣe òṣèlú tipẹ́ wọn ò pín lólè nílẹ̀ Haúsá ó wá sílẹ̀ Yorùbá níjọ́ kan tó ń pariwo ibi ń pa wá tó ń hólé lórí ó dẹ̀ ní ọgbọ́n tá a lè fi tú ọmọ wa ní alẹ́ tó bá wá sẹ́kọ̀ọ́ tó wá ṣe ọdún wọn lè wọlé lọ kán tọ́ lọ ẹ bá wa ṣe kinní yìí a sọ pé kò ṣeé ṣe because tó lòun fẹ́ gbègbèsẹ̀ ẹni tó máa yanjú ẹ̀ wọ́n ti wọ́n ti position l'Abuja kí la ṣe ní ẹ̀fọ́ntẹ́rì pé a máa wá lọ bá torí kó wà ń bẹ̀ a fẹ́ pín a fẹ́ pín tó bá jẹ́ haúsá ló wà ń bẹ̀ a lè tẹ́sí lójú ká fàjọ̀gbọ̀n títí títí aníkílẹ̀ fẹ́ bọ̀ kó jẹ́ ọmọ wa ló wá pín kò lè ṣeé ṣe ó ní ìbúra tó bú láti so orílẹ̀-èdè nàìjíríà papọ̀ ẹni tó dẹ̀ sọ pé kálọ́ ọlọ́pàá tiwa ó ti mọ̀ pé ọlọ́pàá tó máa múyàn a máa ṣòfin tiwa tí ọlọ́pàá máa fi múyàn bí ni what else do you want this is part of restructuring bọ̀ ká dúró lórí pé ẹ̀ ń tẹ̀lé Tinubu ẹ̀ ń ṣe ẹ jẹ́ ká sọ fáàtì kan tẹ̀mí mọ́ o tí Tinubu bá lo ọdún mẹ́rin tán á ṣe ọdún mẹ́rin míì sí i tó bá dẹ̀ ṣe ọdún mẹ́rin míì sí i tó bá ti kúrò ńbẹ̀ ẹ gbàgbé nípa restructuring àti Yorùbá nation tá à ń sọ yẹn Haúsá ló máa bọ́ síbẹ̀ ó dẹ̀ máa tẹ̀ sí bàbá ńlá anybody lójú ni so kí ló dé tá a bá kan múná kásáré bẹ̀rẹ̀ sí ká yẹn mọ́ra kó tó kúrò ńbẹ̀ ẹ ṣàdúró lórí wípé Tinubu ń tàn yín jẹ Tinubu ṣe kínní Tinubu máa ní ambition tiẹ̀ bọ̀tà máa wọlé tọ́ lọ ok ẹ ń sọ̀rọ̀ pé ebi ń pàlú àwọn ọmọ wa ò rí iṣẹ́ ṣe ṣé ta bá gba orílẹ̀-èdè nísìn ṣé ọ bẹ̀rẹ̀ sí kó katapila wa iṣẹ́ bẹ̀rẹ̀ sí dé nìyẹn it take years wọn lè bẹ̀rẹ̀ iṣẹ́ immediately ẹ dẹ̀ ń sọ̀rọ̀ bíi pé bóyá mò ń lè yàn ìwọ ṣé wọ́n ti ní company hundred síbi kan tó fẹ́ kó wa ni ìwọ tó ń sọ̀rọ̀ it's going to be gradual ọ̀rọ̀ nípa education dẹ̀ reconciliation sí òun ṣẹlẹ̀ sí tẹ bá ti ríbi tọ́mọ̀wé pọ̀ sí iṣẹ́ ò lè go round nǹkan tó dẹ̀ fà á ilẹ̀ Yorùbá náà làwọn èèyàn rí bọ́tí insecurity yìí nǹkan and báwo la ṣe fẹ́ kọ́ọ̀bù insecurity ká lè rí foreign investors ṣé ṣé Maiduguri lèèyàn fẹ́ lọ dá iléeṣẹ́ sílẹ̀ sí ni ẹ rò pé Dangote ògbọ́n tó wá dá refinery sí Èkó ni tó dẹ̀ dá iléeṣẹ́ síbẹ̀ because ó mọ̀ pé center hub níbẹ̀ yẹn ibi tó dára jù nìyẹn but tí ò bá sí security external factor kankan ò lè wá and bá a ṣe lè fẹ́ rí security ni wípé regional police is what we are talking about here a lè wà secured nínú igbó a lè wà secured nílé a lè wà secured lóko a lè wà secured lórí títì gbogbo ìgbà tí UAC eh, PZ gbogbo wọn yẹn wà níbẹ̀ security wà náà ìyẹn náà ló yẹ ká kọ́kọ́ tákù tó ti ní ká ṣe ẹ̀jẹ̀ ká sáré gbárùkù ti security ká dẹ̀ wú investors àwọn èèyàn wa tí ò ń ṣe òyìnbó tán ní property síbí tán wọ́n fẹ́ invest ilé wa but nígbà tí o bá sí security tẹ́ bá gbóyìnbó wá west patrick wá manage tán kidnap òyìnbó ńkọ́ ẹ wá ń sọ wípé ẹ sọ̀rọ̀ ọmọ yín mélòó ló níṣẹ́ ìwọ tó ń sọ̀rọ̀ yìí iye fáàkì mélòó ló fẹ́ kó wá tí yorùbá nation bá dé lálẹ́ yìí gan it takes a while tí wọ́n bá fún wa báyìí nísìnyí àtúnṣì máa sọ̀rọ̀ rí security yìí náà ni ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí security kò sórílẹ̀-èdè tí ò bá wà secure báwo ni wọ́n ṣe fẹ́ ṣe investment báwo làwọn èèyàn ṣe fẹ́ jáde kiri nǹkan tẹ́mi rí nìyẹn but ọ̀rọ̀ tí bàbá yìí sọ is a kind of bígbà téèyàn kàn fi àgbà téèyàn kàn fi yan ọmọdé jẹ́ mímọ́ èjì wọn bíi pé bóyá kò sọ ọmọdé kan tó ní sè ọ̀rọ̀ tó ń dẹ̀ sọ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá wó lọ́wọ́ another things ẹ mọ nǹkan tó fọ́ èjì ńgbà yẹn èmi jù ọ ìwọ tó mi ni because Omiṣore ní Ọ̀ṣun state ló náwó political party yẹn bàbá Bọ́lá Ìgèdè sọ fún Omiṣore pé relax jẹ́ kí Bísí Àkàndé ṣe ìwà ṣe kan tó kù àgbà ti dé as typical of Yorùbá òun ni àgbà wọn fi yan ọmọdé jẹ ni ó dẹ̀ di second term wọ́n lé bọ̀bọ̀ yẹn sẹ́yìn ni kí ló wọ́n lè dànù ni àìfẹ́ gbọ́rọ̀ ọmọdé yìí náà ni ẹ wo nígbà tí àwọn Ṣàgàrí àti Abíọ́lá kí ló dé tàbíọ́lá tó fi lọ dẹ́yẹ sí àwọn Ṣàgàrí because farm kan náà ní ṣàgàrí àṣe if finance it wọ́n dẹ̀ lé sẹ́yìn ó dẹ̀ ní ẹ̀yìn wọ́n lo oṣù bíi mélòó kan sí ó lọ àbújá ló ń lọ ṣe fàájì wọ́n tiẹ̀ tí ìkọ́lé yẹn tó ń gbà yẹn ó ní àwọn buhari débẹ̀ náà lè dànù so ẹ jẹ́ ká máa learn from history we have to carry children along kò ṣe pé kákan máa pè tán bàbá wó lọ́wọ́ with due respect to that bàbá but ibi tí ọ̀rọ̀ ń lọ nísìn ajá sí ló mehoro sí ilé ó ní nǹkan tó ń ṣe wálẹ̀ yorùbá ká máa ní káwọn ọmọdé ẹ panumọ́ ẹ panumọ́ ẹ panumọ́ ẹ panumọ́ I respect Baba Akintoye ó tẹ́ bá sọ pé Yorùbá nation by tell you ká tó lè ṣe rally kankan sìn kì í ṣọ̀rọ̀ ọdún yìí mọ́ ó dọdún méjì tí Baba Tinubu ló ń bẹ̀ nìyẹn tábà dẹ̀ gba nǹkan kún bàbá fẹ́ ṣe táàmù kan sí wọn ọ̀dẹ̀ ní fẹ́ ká sọ̀rọ̀ Yorùbá nation gbà kan bá dé òun la ṣe ń sọ̀rọ̀ restructuring United Nations rí tiwa rò ń sìn sà mọ́mí wa United Nations rí tiwa rò nǹkan tó wà lọ́wọ́ wọn òṣòkò tó ṣòwọ́n dì pẹ̀lú Ukraine ní ìsìn àwọn nations tó dẹ̀kù NATO wọ́n dúró lórí pé kí eh, Putin kó tasẹ̀ àgẹrẹ ní sáwọn yẹn la fẹ́ ní afẹ́ ra iṣẹ́ lọ́wọ́ wọn àwọn ló máa wá là wá so kí la wá fẹ́ ṣe tábà múra method tí dúpẹ́ lò náà la máa lò ṣẹ́rí tábà fi pẹ̀lẹ́ tábà fi pẹ̀lẹ́ pa àmúkúrú pẹ̀lẹ́ we continue to delay this Yorùbá nation moment a gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe ìyàwó tó lòun lọ tọkọ lòun ò lọ wọ́n gbọ́dọ̀ fi ọgbọ́n jọ ṣe kí ìyá má jà wọn mọ́ i need láti jókòó n ta need ni dialogue tá a bá dẹ̀ ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ tá kárí àwọn èèyàn along àwọn tá a rán lọ àbújá pé kán ṣòfin àwọn yẹn ló máa gbéwèé yẹn síwájú ọ̀rọ̀ ìwọ́de Mohbad tí wọ́n wọ́de ẹ jẹ́ mọ̀ pé wọ́n gbé síwájú ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n dẹ̀ gbé káàkiri nínú gbogbo papers nǹkan tá a ní ìdí nìyẹn ẹni tá bá dẹ̀ dúró bí wọ́n tó wà ń bẹ̀ kò lè restructure kò lè fún wa ní nation but ó lè dọ́gbọ́n restructure Nàìjíríà tó bá rí wípé ẹ̀hónú pọ̀ so nǹkan tèmi rí nìyẹn tó bá rí pé ẹ̀hónú pọ̀ á jókòó pé ẹ jẹ́ ká wọ ọgbọ́n ta lè ta wọ́n amend the constitution wọ́n á ṣe constitutional conference àwọn èèyàn wọn ta bá rọ̀ lọ wọ́n á ti fẹnu kò pé báyìí ni báyìí ni báyìí ni báyìí ni by the time tí Tinubu bá máa fi kúrò ńbẹ̀ káàbọ̀ o káàbọ̀ ọmọ àbí bọ ká dúró lórí wípé ẹ ẹ Tinubu ẹ kinní kankan kan kò ní agbára láti ṣe fún wa so nǹkan tèmi rí nìyẹn máa o kò nídìí pé kinní kéèyàn máa búlì wa kó máa sọ̀rọ̀ kan pé kinní àwọn àti bàbá Awólọ́wọ̀ ti jọ jẹun rí wọ́n ti jọ ṣe kinní rí wọ́n ti jọ ṣe kò nítumọ̀ bí mo ṣe kéré ìjọba tó yà ẹ̀ láyé tó yẹ pọ́ jọ̀gbọ́n gidi ni wọ́n bá jókòó báyìí wọ́n á ní lágbájá kí lórí sọ̀rọ̀ yìí ni mo sì pé màá àdá ah, báyìí ni ojú tí mo fi wò wọ́n ní òkè òkè òkè bàbá ìbáwa náà ṣe ń ṣe nìyẹn that's just the way I think about it kò ń ṣe wípé kéèyàn kan jáde kan máa búlì wa àwọn kan sọ̀rọ̀ restructuring of course iṣẹ́ ọ̀mọ̀wé ni wá iléeṣẹ́ òdẹ̀ kárí because kò sí security ta ló fẹ́ dá iléeṣẹ́ sílẹ̀ sí àwọn down ni so ìṣẹ̀lẹ̀ haúsá fẹ́ complain nípa education ni wọ́n wọ́n sọ nǹkan kan nípa share because ẹni tó bá ti jẹ́ council on feed àwọn àlùmọ́ńjèrè bíi one thousand lójúmọ́ lówó tán pé fún wọn àwọn ò ka owó kún kankan àwa la kàwé la máa ń fi owó kúkúkúkú kan mo mọ̀ èmi kàn ń sọ ní sọ wípé kì í ṣe bá a takò idea bàbá Akíntóyè àwa tá a jókòó tá a wò pé àbá ah, lọ fún restructuring ìgbàlódé ibi ìgbà tó ń ṣe regional ń gbà ṣe bí wọn ní ọlọ́pàá a máa lọ́lọ́pàá tiwa ọlọ́pàá tó dẹ̀ máa múyàn máa lófin tó fi máa múyàn òfin tá a bá dẹ̀ ṣe sílẹ̀ ni ṣé wọ́n ti ṣe rí jọ́nà lọ́dọ̀ tiwọn ni ṣé wọ́n ti ti máa ṣòfin ṣèríà tiwọn ni kí là ń tanra wa jẹ sí ṣéèyàn lè gbé ẹlẹ́dẹ̀ sínú tipa ó gbé lọ sí Kánò ni wọ́n ní bẹ́ orí ẹ̀dànù ẹ̀dẹ̀ ló fi kan náà lájọ́ ń lò àṣejókòó ká bẹ̀rẹ̀ sí ṣòfin tiwa náà ń bí kí un dẹ̀dẹ̀ kan ẹ̀yin náà wò wọ́n àwọn ẹgbẹ́ náà ní ti tiwa ẹ jọ jẹ́ ká kárí àwọn ọmọ kéékèèké àlọ́ngo kò ń ṣe pé torí páwọn àgbà kọ̀ọ̀kan ti bá bàbá lọ́wọ́ jẹun torí náà ẹnu àwọn ọmọdé tó wà kéékèèké tá à ń wo nǹkan míì ó ọ̀pọ̀lọpọ̀ dọ́ọ̀ kò follow movement yẹn because wọn ò rí ṣeé ṣe gbogbo bí tá à ń lọ yìí we are talking about twenty years course now níjẹ́ wo la fẹ́ ṣe lé ìdá sódìgbà tí eyín tèmi bá ká tán gbé kí ẹ jẹ́ ká wo short cut now ìwọ̀nba ọgbọ́n táwa náà dẹ̀ ní ká gbé sí báwa ṣe rí wọ́n ṣe ń ṣe ń lo òyìnbó bí náà ká dẹ̀ suggest fáwọn tó bá máa lọ sí conference kan dẹ̀ ṣe we are looking towards a nation tó jẹ́ kó máa jẹ́ first class bíi ti àwọn ìlú míì tó máa lè figagbága pẹ̀lú London we are looking at setting up police force tó máa lè figagbága pẹ̀lú New York Department of Police or New York Police Department. They are talking about ọlọ́pàá tó lè figagbága pẹ̀lú London Metropolitan Police. Wọ́n ṣe kékeré sí Mohbad sí. Kò sí ààbò, kò sí kankan. No forest guard, nothing. Àwọn èèyàn ò lè jáde. Ẹni tí ò bá jáde kì í ṣe white collar job nìkan náà. Wọ́n lè ṣe mechanized farming. Lára àwọn ọ̀dọ́ tí wọ́n yáwó ní bank. Wọ́n á yín ní katakata gbogbo ìgbà tí mò ń sọ ń gbà kan ah, ah, in the late eighties. Ẹ máa lọ sí ministry, ẹ máa lọ rẹ́ǹtì katakata tẹ́ fi dáko ni. Ṣé gbogbo wa náà la fẹ́ di táyì? bọ̀ tí ń gbà tán bá lè lọ sóko ńkọ́ ṣé dandan ni pé kán dá fáktì lẹ̀ ni a lot of people fẹ́ dá dúró nàá tó máa gbin ẹ̀gẹ́ lọ rẹ́rẹ́rẹ́ ẹ̀mọye tó ń tẹ̀gẹ́ nísìn àkàndólé ni pé kò sí iléeṣẹ́ kò sí iléeṣẹ́ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú empowerment kí n tó kúrò nílé mo sin ẹlẹ́dẹ̀ oko ẹlẹ́dẹ̀ ní owó gidi gan máa bí mọ́lẹ̀ dànù níbi kíní ta ló bí da kó da ẹlẹ́dẹ̀ sílẹ̀ nsìn wọn ò ní fi ẹranko jẹ eh, agbo ẹlẹ́dẹ̀ yẹn wọn ò ní fi màálù jẹ bọ̀ wọn ń bọ̀ wá pa àwọn tó wà ń bẹ̀ nítorí ìkórìíra tán ni torí ẹ̀sìn wọn yes pigri owó ni owó ni pigri tẹ bá lè fẹ́ dá aago màálù lẹ ẹ̀yìn ìlú náà lẹ ti ṣe wọ́n máa wá da màálù tí wọ́n wá da ti ń papọ̀ lọ ni ṣé gbogbo wa la fẹ́ lọ ṣiṣẹ́ ní fáktìrì ni ẹni kò sí iléeṣẹ́ kò sí iléeṣẹ́ tẹ bá yáwó nísìnyí láti lọ ṣiṣẹ́ àgbẹ̀ wọ́n máa wá ká olùkọ ẹ mọ́bẹ̀ ni ilẹ̀ wa ló lọ́ra bí nǹkan yìí so bó ṣe jẹ́ nìyẹn nǹkan tí èmi rí nìyẹn o èmi ò sọ lórí eh, on behalf of ìkànnì i'm talking on behalf of myself adẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá kíntóyè pé wọ́n ń gbègbèsẹ̀ lórí ẹ̀ bọ̀ bẹ́ẹ̀ mi ṣe wò ó bàbá lè rí short cut tó máa yá wa tàbá ní ká ṣe bá ṣe fẹ́ ṣe yẹn ó máa di gòbẹ àwọn orílẹ̀-èdè àgbáyé ọ̀dẹ̀ ní dá wa lóhùn wọn ti ẹ̀ ní jẹ́ kógun bẹ̀rẹ̀ gan adẹ̀gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ṣèwọ́de wọ́rọ́wọ́ ti dúpẹ́ yẹn ti set ẹ̀ back kò sẹ́ni tó tó bẹ̀ láti jáde nísìn kò sí template kankan lẹ̀ nísìn ju restructuring lọ ẹ̀dẹ̀ wa fẹ́ máa fàgbàyàn wá jẹ́ bíi pé bóyá àti ẹ̀ lọ́gbọ́n kankan náà àwọn ọmọ bàbá wó lọ́wọ́ náà But ti tọ́ wọn làwa fẹ́ tún improve upon kọ́lọ́run kó fọ̀run kẹ́ wọn nǹkan tó yé wọn nígbà yẹn làwọn ṣe yẹn nǹkan ti change ìlú ti yí orí ti change regional government táwọn ṣe ń gbà yẹn ti wá yàtọ̀ tá a fẹ́ ṣe wọ́n ti ń ṣe regional government nílẹ̀ haúsá ẹ̀ tó bẹ̀ kẹ́ sin ẹlẹ́dẹ̀ kí là ń tanra wa jẹ sí tá a gba nǹkan tó bá wà lẹ̀ ká dẹ̀ bẹ̀rẹ̀ sí gbé pọ́n àwọn lè fi ẹranko jẹ kínní ẹ̀ tó bẹ̀ kẹ́ mú màálù lọ síbẹ̀ yẹn náà ilé wọn wọn kì í fẹ̀sẹ̀ tó bá ti kọ bá ṣìgá tẹ bá débẹ̀ báyìí wọ́n máa dúnbo nítorí because àwọn ìyàwó wọn wà nulẹ̀ tẹ bá máa mu bí à ń bẹ máa lọ rà sínú àgé ni kẹ́ fi gbé wá sí ìgboro tó bá gbóòórùn ẹnu yín báyìí káfíìrì ni tẹ bá mú Quran tẹ bá mú dání tẹ kàn fi gbá nǹkan pẹ́ báyìí wọ́n máa bẹ́ orí onítọ̀hún níbìdọ̀bà tó lófin òfin tí wọn lọ́dẹ̀ ló wọn ní ìlú táwọn wà ìṣe ìyá ni ò bá jẹ́ Paul jù bẹ́ẹ̀ lọ àdẹ̀wà ń sọ káwa náà tiẹ̀ ṣe tiwa kó jẹ́ pé kínní ó da inú ọ̀rọ̀ màálù náà ní problem àṣeyìn asọ́pá fẹ́ dádúró afẹ́ dádúró where are we starting from àti ìlófin kankan náà ṣé dábàá lọ bá United Nations wá béèrè preparation wa pé ẹlẹ́fẹ́ dádúró kílẹ̀ ti kílẹ̀ fẹ́ ṣe kílẹ̀ ti ṣe what are the proofs We can't just walk into them. Káàdẹ̀ they affect that? dá now? We are talking about two hundred something million people. How they affect that? dúró à ní template à ní kankan. structure. No policy, nothing. Wọn a dẹ̀ gbọ́dọ̀ sọ̀jí tá a fẹ́ fi dá dúró. Kí ni ti tá a fẹ́ fi dá dúró? Kí ni solution tá a rí sí? Ṣó dẹ̀ tẹ́ àwọn tá a sọ pé a fẹ́ dá dúró tọ̀ ṣó tẹ́ wọn lọ́rùn? A gbọ́dọ̀ ṣe nǹkan tínú àwọn náà fi dùn táwọn náà bá ti ń ṣèjọba tiwọn tó láwọn ò fẹ́ rí káfíìrì kankan tá a lọ bẹ̀ inú wa dùn inú wa náà dùn wọ́n bá jọ pè wá papọ̀ á ní yẹ́ẹ̀sì mandala ó tọ́ ó tẹ́ gbogbo alọ́run ọ̀tá àbẹ̀rẹ̀ kan á ní pé kán máa dà màálù wọn lọ́ra ni wọn ò ní gbà kán má kàn máa bú ìlú kán má kàn máa bú ìwà bá àwọn ọmọdé àwọn ọmọdé lórí pé ṣé ò lọ́pọlọ ni àwọn system tó ń ṣe nígbà yẹn tó fẹ́ gbọ́rọ̀ ọmọdé tó ń da òṣèlú wa nìyẹn tó jẹ́ pé everything wọn máa ní kọ́mọdé panumọ́ ni ṣé tẹ bá dẹ̀ ti láìdíà ṣé ò gbọ́dọ̀ láìdíà ni ibi tẹ́mi ti dé i visited more than fourteen nations tí mo ti rí ìrírí kẹ wá sọ pé torí pé mi ò bá bàbá wó lọ́wọ́ jẹun òpònú ni mí who does that at least our náà.